Yeah, orúkọ mi ni Dr. Alayo Melody Singer, the global legend of orchestra number one. Àdùkẹ́ Gold ó jẹ́ ọmọ tó dára sí mi dáradára. Ó jẹ́ ọmọ tí mo like torí pé ó nírẹ̀lẹ̀, ó dẹ̀ ní ẹran ìfẹ́ lára. Nígbà tí mo gbọ́rọ̀ kú ẹ̀, ó jẹ́ nǹkan tó bà mí lọ́kàn jẹ́ ó bà mí lọ́kàn jẹ́ ó jẹ́ kí n miss show tó yẹ kí n lọ ṣe ní South Africa mi ò lè lọ lọ́jọ́ ẹ̀ mú láṣẹ ẹ̀ṣẹ̀ change ticket mi sọ́jọ́ kejì ni mo gbàdúrà kí ọlọ́run kó tẹ̀ sí afẹ́fẹ́ rere gbogbo àwa tá a kù lẹ́yìn kí ọlọ́run kó dúró tì wá kó fún wa ní àlàáfíà àti ẹ̀mí gígùn ká má kánjú kú a ò ní fọjọ́ lọ́jọ́ lọ ọlọ́run tó gbà á sọ́dọ̀ kó fún ní àyè tó dára ní ọ̀dọ̀ rẹ̀ ẹ ṣeun adúpẹ́. ìmọ̀ràn mi fún gbogbo àwọn olórin òun náà ni wípé ọ̀sán là ń ṣiṣẹ́ òru la fi ń gbàdúrà ẹ jẹ́ ká gbàdúrà ogun ayé ò borí wa thank you God bless you. orúkọ mi ni wòlíì ṣẹ́gun àròlé ọmọ ìyá ẹ̀rí. orúkọ mi ni prophet S.O. Ale tí gbogbo èèyàn mọ̀ sí wòlíì ìgbà yìí. ògo tó máa wá rántí ẹ lọ́wọ́ mọ́ ṣègbè rẹ̀ torí tó bá ṣègbè rẹ̀ fún celebration of life fún sister wa Àdùkẹ́ Gold tí ọlọ́run pè sọ́dọ̀ kí olúwa bá wa tẹ̀ sí ìdí ní ẹ̀ta fi wà bí kọ́lọ́hún jọ náà bá tẹ̀ sí afẹ́fẹ́ rere. ó dùn wá ṣùgbọ́n kò sí ohun tá a lè ṣe sí ṣùgbọ́n a pé ó wáyé ó nípa ní agbára ọlọ́run ìjọba ọ̀run nípa kristi amúgbogbo adélé lóòótọ́ ló kéré ṣùgbọ́n ó kéré ọlọ́run iṣẹ́ tó ṣe kọjá ọjọ́ orí ẹ̀ kí olúwa wá jọ̀nú àánú ẹ̀ kó bá wa tẹ̀sí afẹ́fẹ́ rẹ̀ kó mú yẹ̀pẹ̀ burúkú lójú ẹ̀ kó dẹ̀ bá wa rọ àwọn ẹbí ẹ̀ kó bá wa tù wọ́n nínú. ẹ ọ̀rọ̀ wọn àgbà ni kákú lọ́mọdé kó yẹ ni sọ́ọ́dún ká dàgbà àwa gbọ́ pé ó yẹ bọ̀kọ́lọ́ kó jọ nínú àánú ẹ̀ kó bá wa tẹ̀ sáfẹ́ kí ọ̀run kó yẹ ju jayé lọ. torí kìíní ó ń pè wá sákìyèsí gbogbo ẹ̀yin organizing Adùkẹ́ àtijọ́ ń babọ̀ láti ayé àlàdé arómirẹ́ wọ rédíò Lagos láyé àwọn so ayé Gbẹ̀ngà Adébóyè ah, Adùkẹ́ ó jẹ́ ọmọ tó wà very humble responsible we move together we roll together in time of music Adùkẹ́ is there for you so kò ń fear even though microphone gan máa ń bẹ̀rù Adùkẹ́ because she is always deliver ó mọ nǹkan ó gbọ́ yorùbá ó kàwé àdùkẹ́ in forever la a ti ní ìbànújẹ́ ọkàn gbogbo ìgbà tá a bá ti rún tiẹ̀ in fact in our heart mi ò lè sọ bó ṣe rí lọ́kàn wa ṣùgbọ́n àní ẹ̀ torí pé ó ti touch many life through this music kí ọlọ́run jọ nínú àánú ẹ̀ kó bá eh, a pàṣẹ ẹ̀. kọlọ́n kọ olórí ẹ̀ pé kọlọ́n tẹ sí afẹ́fẹ́ rere kọlọ́n kó jọ náà nù because látòrí pẹ́ńkẹ́lẹ́ ló ti bẹ̀rẹ̀ títí lórí Aduke Gold lọ́pọ̀lọpọ̀ yà ní olú tí mo ti ní aboru we are together that day pẹ̀lú sọ́jọ́ mọ́tayọ̀ so Aduke a she is a special one among of the rest. mo ń sọ̀rọ̀ dẹ̀ ń bá tẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe kọ́mẹ́dì àmì kọ́mẹ́dì àti olùkọ́ mi ò wá bí láti wá ṣe kọ́mẹ́dì mi. ìmọ̀ràn tèmi ni pé kí wọ́n di ìyàmọ́ra ọlọ́run wọ̀ kò ń ṣe kọ́kọrin nìkan wọ́n jẹ́ kí preaching wà nínú wọn when you listening to Àdùkẹ́ music ẹ máa rí i pé ó ń fi orin kìlọ̀ ìwà ó máa ń fi orin wàásù òun ṣe jó nìkan lè gbọ́nu orin ẹ̀ ọ̀rọ̀ ni Àdùkẹ́ is always there in time of music Àdùkẹ́ she is a preacher she is a messenger ní agbára Ọlọ́run olúwadébà àtẹ̀sáfẹ́fẹ́ rẹ̀ Àdùkẹ́ jáde kan tí Ọlọ́run lò fún ayé nínú orin nínú ọgbọ́n ìmọ̀ àti òye tó ní kò jẹ́ kó lọ ó pọ̀ síta fún àwọn ènìyàn mo mọ̀ pé lẹ́yìn ikú ẹ̀ àwọn èèyàn ṣe ló máa mọ̀ pé ah, ọmọ yìí ọmọ yìí ọmọ yìí ni kọ́lọ́n kó jọ náà ni kó bá àtẹ̀sáfẹ́ rẹ̀. Before you go, don't forget to subscribe, like, and follow Gboah TV page for latest gist. Thank you.